sílé iṣẹ́ wa Gbankanbi TV. ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa Gbankanbi síbi station lónìí èyí kan tún fetí sílẹ̀ fún ìyálẹ̀ta mẹ́ta tó máa fún wa lónìí àwọn adigunjalè yìnbọn lù mí àmọ́ kò dùn mí mo gba ìbọn lọ́wọ́ wọn olùbàdàn ló sọ bẹ́ẹ̀ olùbàdàn tí ilẹ̀ ìbàdàn ọba lẹ́kan balógun yóò ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọgọ́rùn-ún ọdún rẹ̀ lókè ìpẹ́ lọ́la ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá bí olùbàdàn ṣe wá múra ọjọ́ ìbí náà ó ti sọ nípa ọ̀pọ̀ ìrírí tó rí lókè ìpẹ̀ láti ọgọ́rùn-ún ọdún sẹ́yìn pàápàá bí àwọn adigunjalè ṣe kọlù lọ́pọ̀ ọdún sẹ́yìn nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú àwọn akọ̀ròyìn lópin ọ̀sẹ̀ olùbàdàn ní tó bá jẹ́ pé àwọn adigunjalè náà ṣe àṣeyọrí ni òun kìbá má ti gorí ìtẹ́ olúbàdàn tí òun wà báyìí nínú ọ̀rọ̀ náà ó ní ọdún 1989 ní ìṣẹ̀lẹ̀ náà wáyé nílé epo pẹtrólù kan nílùú ìbàdàn mo gba ìbọn lọ́wọ́ adigunjalè wọ́n yìnbọn lù mí ọba lẹ́kan balógun ló sọ bẹ́ẹ̀ olùbàdàn lẹ́kan balógun ṣàlàyé pé àwọn adigunjalè náà gbìyànjú láti gba gbogbo ohun tó wà lọ́wọ́ òun tó fi mọ́ ọkọ̀ òun ṣùgbọ́n òun kọ̀ jálẹ̀ ó ní wọ́n yìnbọn lù mí àmọ́ kò dùn mí nítorí mo gbìyànjú láti gba ìbọn léwò lọ́wọ́ wọn. àwọn ènìyàn tó wà láyìíká gbé mi dìgbàdìgbà lọ sílé ìwòsàn aládàáni kan níbi tí wọ́n ti taari mi lọ sí UCH fún ìtọ́jú pàjáwìrì tó bá jẹ́ pé wọ́n ti ṣe àṣeyọrí nínú ìgbìyànjú wọn lọ́dún náà lọ́hùn ni ìpàdé wa ò ní kìbámà ti wáyé ìdí rèé tí mo fi máa ń sọ pé tí àwọn mùsùlùmí máa ń gbàdúrà nígbà márùn lójúmọ́ ó yẹ kí ẹ máa gbàdúrà nígbà mẹ́rìndínlógún bákan náà tí àwọn ọmọ mọ̀lẹ́bí àtàwọn ọmọlẹ́yìn kristi bá ń lọ sí ilé ìjọsìn mọ̀lẹ́ẹ̀kan láàrin ọ̀sẹ̀ ojoojúmọ́ ló yẹ kí kí n máa lọ mi ò léò mo ò lérò pé mo lè dé ipò olùbàdàn ipò gómìnà tàbí ipò ààrẹ ni àfojúsùn mi gẹ́gẹ́ bí òun ṣe sọ kò gbàgbọ́ pé òun yóò dé orí ìtẹ́ olúbàdàn àmọ́ ọlọ́run jẹ́ kó ṣeé ṣe ó ní àfojúsùn òun gẹ́gẹ́ bí olóṣèlú ni láti di gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ tàbí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà olúbàdàn sọ síwájú sí i pé òun kò gbèrò láti di mọ́gàjì ní agboolé aliwo àmọ́ ẹ̀gbọ́n bàbá rẹ̀ kan ló kọ̀ jálẹ̀ pé ó gbọ́dọ̀ ṣe ojúṣe rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ó sì kéré púpọ̀ lọ́dún náà lọ́hùn. ọmọ balógun ní orí ọ̀fẹ́ lọ́hùn ni pé mo tilẹ̀ dàgbà pé ẹni ọgọ́rùn-ún ọdún mo sì gbàgbọ́ pé